Oko, Oko, Oko, Oko means vehicle Oko means vehicle Oko wo ni ká gbé lọ sọ́jà. So ọkọ̀ wo ni ká gbé lọ sọ́jà?